most of us fún Christmas and New Year àdẹ̀tú pray wípé iléeṣẹ́ yóò ní dúró síbí báyìí nìkan ó máa wà all over the world branches and all that ẹ ṣe gan sa dúpẹ́ lọ́wọ́ yín sir we are grateful. for let me say thank you so very much so very thank much. You, uh, I give my thanks to you all. ṣeré tá a bá ń sọ pé mo fún yín ní nǹkan fún Christmas and New èmi nígbàgbọ́ pé torí pé ẹ deserve ẹ ni mo ṣe fún yín ẹ̀yin náà ṣiṣẹ́ takuntakun náà you guys worked diligently for the year and uh, uh, tó dájú náà ni pé kémi náà wò pé ok àwọn people tó ń ṣiṣẹ́ dáadáa kì í náà deserve ó dẹ fún yín i mean àwọn tẹ́ fi sílé ìyàwó ẹ tó fi ìyàwó ẹ tó fọmọ sílé ẹ tó fọkàn sílé wọ́n láti rí lára yín at the end of the year pé ok ibi tí ìyá wa ti ń ṣiṣẹ́ ibi tí bàbá wa ti ń ṣiṣẹ́ ibi tí ti ń ṣiṣẹ́ ó gbé ráìsì wálé ó tún gbé chicken wálé it's it's as far as i'm concerned orúkọ dáadáa ló fún eh, èmi àti iléeṣẹ́ yìí so mo ní ìgbàgbọ́ pé ẹ deserve it now i love you you all know me ẹ mọ̀ pé iron fisted disciplinarian lèmi mọ̀ pé um, uh, mo pe policy and uh, i'm strict somehow. this is a new year new ideas new things new resolution new new way of doing things you people are the ambassadors of this hotel if you run it well you run it well if you run it well and you stay outside there and behave well, they, they will always say, ah, ibito tó ti ń ṣiṣẹ́ if you if you work here and you behave uh, very badly outside wọ́n tag mọ́ so if you fail I fail if we collapse we collapse together we don't want to collapse this is a new year. we want new things a fẹ́ kí nǹkan tuntun idea tuntun kó wọlé iṣẹ́ yìí ẹn tí ó bá fi pé ó ní òun ní nǹkan tí òun fẹ́ kò jẹ́ kí n bọ́ ọ tó bá rò pé òun ní new idea tóun fẹ́ ká máa fi rọ̀ nílé iṣẹ́ yìí kẹ́nìyẹn máa hesitate torí tó bá dára fún mi àdàfẹ́yìn náà. Yes, Yes, now You all know me as an iron-fisted disciplinarian. Yes, sir. A mini policy. dẹ̀ gbogbo nǹkan tí wọ́n sọ yìí kò jẹ́ àjèjì sí alright? Yes. Now, ẹ jẹ́ take for example now. Woman to wà ní bar kó tajà customer instead kò fún wọn ní change wọn kó fún wọn lọ uncle ṣe káwọn náà máa fún million and all the rest of them as far as i'm concerned that is fine bara begging for money tí ẹni yẹn bá tó bá ń wọn ẹni yẹn láti fún ẹ ní owó yẹn pé bí keep the change it will you don't have to beg for it gbogbo wa ambassadors iléeṣẹ́ ìníwá now you don't have to do all that rubbish i'm not saying she's doing it but then a fi ń fúnra wa ní eh, ọgbọ́n náà ni a fi ń kọ́ra ọlọ́gbọ́n a fi ń wọ́n ara wa. Eh, let's now take for example the gate man kí mọ́tò tó ń jẹ́ kó ló ń ṣílẹ̀kùn fún mọ́tò tó ń bọ́ síta mọ́tò tó ń wọlé kí mọ́tò máa bí wọ́n ti ṣetán ní báà wọ́n ti ṣetán ní hòtẹ́ẹ̀lì bíbá wọ́n ń lọlé kó ṣí gate fún wọn pé bàbá ẹ ti lọ nìyẹn <laughs> wọ́n wò kí wọ́n yá kẹ́láwa náà ni and all the rest of them rubbish ni kò portray ilé iṣẹ́ yìí dáadáa torí tó kọ́kọ́ máa wá sí máìlẹ̀ tí tó ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn ah, kì í san sálárì pélé ni lórí tó ń bẹ̀bẹ̀ fún owó tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ọ̀ wọ́n tún dé tó wà ní eh, reception sorry ọ̀ wọ́n tún dé tó wà ní reception kí àwọn èèyàn wá bóyá wọ́n fẹ́ gba ten rooms bóyá wọ́n ní nǹkan ṣe ládùúgbò wọ́n kàn fẹ́ gba bóyá room mẹ́wàá tàbí méjì ten rooms or kò sí nǹkan tó ní kó má sọ pé ah ọ̀nkú eh, ọ̀sìsítà ní ti tẹ́fẹ́ gba àwọn yàrá tó tó bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ wá ṣe nǹkan ládùúgbò yìí adẹ ah, ní hall tẹ́tí lè ṣe nǹkan yẹn o kó dẹ̀ fi hàn wọ́n kó dẹ̀ gba hall yẹn kí ló ṣe yẹn ó ṣiṣẹ́ fún ilé iṣẹ́ èmi owó tó bá ń kó bọ̀ wọn ní kó lọ síta ibi náà náà máa kó wá máa bẹ̀ wá kí gbogbo wa ká wa dáadáa tá a bá wá ṣiṣẹ́ wa dáadáa ẹ̀yin náà wá rí i pé ọmọlúàbí lẹ̀ ń bá díẹ̀ kò sí bí n ṣe máa rí pé ẹ̀ ń ṣe dáadáa tí mi ò ní increase salary lọ. New year, new thing. Thank you. Thank you, sir. Yeah. hiding the force. Ma, any call. Hello, Honorable. Oh yes, what's ìwà ní Africa? In fact, we should land Naija ni díẹ̀. As a matter of fact, we should do tell ti mo lodge sí. Àwa máa nìyẹn o, kí la wá fẹ́ ṣe? Ó yẹ kẹ́ mọ̀ pé àjò olùdàbí ilé, ilé la máa padà sí. Oh naija tí gbogbo wa ni ó dẹ̀ máa dá ó tẹ̀ sí ń dáná ó máa dá báyìí lọ. Ah, ẹ̀yin lẹ̀mọ̀ ẹ̀yin lẹ̀mọ̀ ẹ̀yin lẹ̀mọ̀ ẹ wọ honourable ádàkẹ́ tètè wá ṣe búkì lọ́dọ̀ mi mo sọ́dà má lè mọ iye ọjà tẹ ní ìdìtẹ́ má lè jẹ́ káwọn boys mi tètè get ready jù yín ó yẹ kẹ́ mọ̀kọ́jà mi hot lọ́wọ́lọ́wọ́ báyìí. so you need to make any láti make haste ṣe gbọ́ mo ti gbọ́ o okay I'll talk to you later yeah bye. Huh? Ah. Ma, why did you pick my call? Lálà yìí ṣe pé mo fún ẹ ní ọ̀dà láti pick call mi. Kí lẹ́ẹ̀ ti ṣe pé fún mi? Mo máa mo rí pé ẹ̀wọ̀n receptionist ẹ̀ mo fi pick ẹ̀. Hmm. Yẹmi. Yẹmi. Yẹmi. wọ́n ṣe ìpàdé lọ́wọ́ kódà ọ̀gá yẹn náà mọ̀ pé màá ti bínú gan pé ẹ̀ tí rí nǹkan dùn yín gbà pé but kẹ́ má bínú pé àwọn bá yín package àwọn festive gift yín ni mà àwọn dẹ̀ ní kí n sọ fún yín pé àwọn bá yín clean yàrá yín lọ́wọ́ pé táwọn bá ṣe tán àwọn ayọ̀jú sí i mà. ọ Yẹmí má kó tó di pé mo gbàgbé rán mi létí. Um, a ní láti get document pé enterprises ó láwọn ọkọ ta ní láti wọ̀ náà àdìskábà ti lè mọ iye ọjà tí wọ́n order fún so a lè mọ bá ṣe máa ṣe arrangement ẹ̀ má gbàgbé o. ok. ẹ wo ẹ̀bẹ̀ wo lẹ ń bẹ̀ ẹ̀bẹ̀ wo lẹ ń bẹ̀. tí ẹ bá gbọ́ gbà báyìí wáyà yín ló wálẹ̀ yín a dẹ̀ máa kó yà yín lọ sọ́fíìsì ni. ẹ̀gbọ́n kò yẹ kẹ́ wá ṣe báyìí fún mi náà yorùbá jọ lajọ ń sọ yorùbá lẹ́yìn náà ń sọ náà ọmọ yorùbá jọ làá méjì kò yẹ ká má ṣe bẹ́ẹ̀ fún mi náà ẹ má jà náà lé wa ẹ̀gbọ́n tó bìlì wà lọ́wọ́ ẹ̀ ló ti lọ bí iṣẹ́ ẹ̀. ẹ wo sáré ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ẹ ti fi hàn pé ń parọ́ èèyàn kọ pélé wọn lọ́mọ ìlú wo ni ó lóun ọmọ Niger state ẹ̀ sàmì kọ́ nípa jọ̀bàjọ́mọ yóò dọ́mọ Ìbàdàn ẹni ẹni tí bíìlì ń bẹ lọ́wọ́ ẹ̀ ìyẹn ti jáde lọ kò kí n sọ̀rọ̀ nìyẹn náà. ẹ̀rẹ̀ ní kí n máa dá sí màmá tí bàdá fẹ́mi tí bìlì wà lọ́wọ́ wọn lọ ti jáde ẹ̀ wọ́n wà ní tẹ̀míṣẹ́ mi kọ́ lé ni. sẹ́ẹ̀rí ẹjẹ́ sọ kí ni kò fún yín ẹ̀yin aráàlú tẹ̀ ń lo náà ìjọba reliable reason is that tí nepa bá múná dé gbà ẹ pariwo up nepa tán bá wá múná lọ So sọ pé àyè nepa ò ní dáa ẹ fẹ́ràn wa o. sa inú ilé wa kì í ṣépè fún nepa tó pé àwa reliable àdẹ wà respect And ń ṣépè fún nepa ẹ wo dúró wa now. ẹ wo bí ẹ wo bí ẹ jẹ́ kó dúró sókè ni o. àwọn adájú ilé ni àwọn adájú yìí. kó o kẹ́yìn kó jẹ́ kí bọ́yà yẹn kó wálẹ̀. ẹni sùn ọlọ́pàá ti wà this tòótọ́ ẹ̀tọ́ yìí ń jà fún ẹ̀tọ́ yìí ń jà fún àmọ́ ẹni tí bíìlì iná yẹn wà lọ́wọ́ ẹ̀ kò sí ń lè ní mo dẹ̀ wá mú dá yín lójú wípé tó bá máa di lọ́la àmú bíìlì yẹn wà á jẹ́wọ́. ẹ wo mama sẹ́rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn mo tàgbàlagbà mọ́ yín lára but ẹ lọ́wọ́ ẹnìkan ní bíìlì wà sáré mistake tẹ́ ṣe ni pé tí ẹ bá ti san owó náà yín ẹ máa fọ́tò start yẹn ẹ mú duplicate ẹ lè mara lé so that táwọn máa disturb yín bọ̀ kò sí tó fi hàn sí pé ẹ sanwó náà mọ̀ máa kẹ́wò tàgbàlagbà mọ́ yín lára so yẹ yín so má jẹ́ kó wálẹ̀ so gbọ́ jẹ́ ká wo ti màmá ẹ̀ má jẹ́ kó wálẹ̀ so ìwọ ló máa wá sílẹ̀ so jẹ́ kí wáyà yẹn wà nbẹ̀ ká wo ti màmá ẹ̀ ṣètì gbọ́ màmá níjọ́ mi kan tí mo sọ fún yín sọ̀rọ̀ tí mo sọ fún yín ni kẹ́ follow ṣètì gbọ́ jọ bọ́ ọ̀gá mi owó la fi gba ọjà máa ṣe nọ́mà. ìbàjọ́ ni wà o ìbàdàn àti máma òkè dára ńkọjá bẹ́ẹ̀kúta ìbàdàn àkóṣòkò gbogbo ẹ̀ ní mo tọ́ sí. ọmọ bàdàn ní mama yìí náà sì wà pẹ̀lú onílé yìí. ọmọ fọkànlájà. ìfọkànlájà tọ. ọmọ dàbà ní ọmọ fọkàn ní. yájà mi fún wa ní. Èmi ò máa. Hello, manager. Yes, mo, mo, mo, I need to compound. Okay, ma. Okay, ma. I'm coming right away, sir. Yes, Yes, another 10, 15 minutes. I should be there. Yes, 15 minutes. Thank you. bá ní kò tẹ̀ka sí ni kò tẹ̀ka sí o pátì yẹn wọn ni kò bọ́lọ̀rọ̀ fún un àmọ́ tó ṣe ń lọ o ó yẹ ń sìn ìgbà tí wọ́n wà níbẹ̀ ó ti yàtọ̀ gan ó ti yàtọ̀ gan sìn kò lágbára dà eh, yes no eh, the fact is this eh, eh, listen sórí afọ́jú tó bá ń bára lé sọ̀tẹ̀ ògiri ló máa ṣe kí sàfún because n ò ríran ó dẹ̀ bẹ́tà kó fún ara lé láàyè pé gbàbí má gbàbẹ̀ o gbàbẹ̀ má gba ibi o so èèyàn tó bá máa waste vote ẹ fi ilẹ̀ waste ẹ very simple ah. ọ̀rẹ́. Ah two parties tó strong ló wà nílẹ̀ two different candidates àjọ bó ṣe lọ lọ́wọ́ ẹni ọ̀rẹ́ wa o don't waste your vote. Mm. but mo mọ̀ pé party méjì ló strong dáadáa then mo mọ̀ pé ní third party ti join wọn so èwo nínú àwọn parties yìí ló ní crowd tó pọ̀ jù téèyàn máa tẹ̀lé. o mo fẹ́ kó mọ kinní kan rẹ pé ìgbà kan nìyẹn o tí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan a yóò vóòtì fún pátì kankan mọ́sìn yìí o candidate tó bá ti dáa òun ló ń tẹ̀lé ó yẹ òun ló ń tẹ̀lé o pé bàbá kan sọ pé kò jọ mọ́ o kò fẹ́ kó mọ́ o. ìyẹn ló dífá fún candidate party yẹn tó ti make several attempts tí kò wọlé so ń sìn ó possible kò fẹ́ compensate ẹ̀ kó wọlé this time olóúnjẹ kẹrù máa bá àjọ dà ká ẹ pé yá àwọn onílù sọ́ra so candidates láyé wà lọ. it's a good development àmọ́ rù ẹ̀yin tí ẹ já àfáà rí ẹ bá wa fi sínú àdúrà. Hmm? kí the right candidate kó wọlé kí gbogbo nǹkan lọ kí ìlú túbà kó túṣẹ kádẹ́rì tí wàá ṣe bẹ̀. Eh, kò ní bàjẹ́ lágbára ọlọ́run eh, ọlọ́run tí ó wà pẹ̀lú ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó ń ṣèjọba pẹ̀lú àwọn sahaba tí ó dàrú lórí tiẹ̀ lórí tiwa iná kò ní dàrú lágbára ọlọ́run eh, bó ti wá léwu kó dáa tó àwa náà tiwa ṣe ń bẹ̀ lágbára ọlọ́run kò sì ní bàjẹ́ wàláláhàlà wàlákùwátà ilà abilà ilà sí ẹ̀hẹ̀n ẹni tó wá jẹ́ ọ̀gá wa náà tí àwa ń tẹ̀lé gbogbo nǹkan ní tiwọn náà ní bàjẹ́ lágbára ọlọ́run bó ti léwu kó dáa tó èyí ń bọ̀ lọ́nà ọlọ́run àtúnfi tò wọ́n lọ́wọ́ ọ̀làláha ọlọ́wàlá kó wá mo fẹ́ ṣe wẹ́dìn mi. wẹ́dìn. Ah, ah, ọlọ́run ti ṣe ó yẹ kó ti rí ó yẹ kó ti rí má sọ fún òrí. seriously mi ò yá ìfìlè. oh god. but mo ti send ẹ sórí whatsapp now? whatsapp ah. Ah, mi ò rò pé mo rí o. o lè rí owó ọmọ mi kò lè rí ah. kò lè rí kò lè rí fọ́ọ̀nù fọ́ọ̀nù eh, ká ìkọ́ kásòtò fúnra wa because èèyàn tí ò bá nílò aṣọ kò kẹ́ẹ̀kì kan yá ìgbé is not ready to settle down so what do you expect. nìkan kí lójú ẹ méjèèjì. you all know that I'm a very straight person mo kàn ń try láti take time get the right woman kéèyàn gádà owó díẹ̀ so èèyàn á tọ́jú ẹ̀ tó jẹ́ pé tẹ́yìn náà bá pàdé ẹ̀ bá rí báyìí pé ah ló dáwó yẹ ẹnu ẹdùn. ìwádìí rẹ mo sì máa tó rí ẹ. ẹ wo kọ́mọdé gbẹ́jà wájà rẹ àbí ló dé náà ah, ó yẹ kó ti dé. imagine myself. lọ́fíìsì ṣó fẹ́ kó sọ wá lẹ́nu ẹ̀ ó fẹ́ kó máa rí sí wa kò fọ́ ni ṣó lè wá kàrà mọ́ tó yìí ó fún wá ṣe kó bá wọ̀ fún àṣàkẹ́yìn mọ́rọ̀ bá wọn pé bóun náà ṣe máa ṣe fún yàn I have to do it torí tó bá pè mí she must do it. Ah, ah. welcome sir. thank you ẹ̀yin òṣìṣẹ́ ilé ìtura kú ọ̀rọ̀ ajé o. ilé ìtẹ́jú bá wa sọ̀rọ̀ lẹ́nu ìsà. Have you been pé ajẹ tẹ́tẹ́ You o inú mi dùn gan ni mo jẹ́ hope wípé management wà fowó kú sálárì wa. gbàmù mo fàṣẹ sí. àmì o. Hi. My name is Abuela Festus. Michelle, you will go around. Uh, I'm actually in a hurry, but you need to call my number. Where is my ẹ máa yáṣẹ́. yes sir. Good. ó <laughs> oh, bá wọn tọ́jú ẹ̀. kí ló ń ṣe ẹ́ sórí ẹni tó lọ yẹn kò dúró bá wa sọ̀rọ̀ rí ń bíbá ìta ti wà lórí bá ti ṣiṣẹ́ ń bíbá yìí àfi bí ológun sórí ọ̀gbẹ́ni agboola ó ní owó ó ní ọlá ó ṣó wá rí káàtì ọmọkùnrin yẹn fún ẹ. sójà ah, ah! wèrè ni sójú ẹ̀fọ́ ni sóò ríran ni. kí la gbé kí n lè dùn torí Ọlọ́run kí la gbé kí n lè abẹ́rẹ́ sọ̀rọ̀ ẹ lọ bú Ṣàngó ẹ dákun tó yọ lọ bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ sí pé ìyá mú bi pẹlẹbẹ yọ níbi pẹlẹbẹ láti mọ̀ lẹ́jẹ̀ ìgbà tẹ́yìn ọbẹ̀rẹ̀ tí ń sẹ́ wà lọ́mú bi gòdò kí ló dé madness lọ́n lọ́n wéré òde dùn wò kò sí bí lọ́mọ. hello next time you say sorry. ẹ ṣe wo jẹ thank you wọn sorry. better thank you so much sir thank you. mo wà pa. mo wà right. <laughs> mo fún ẹ ní káàdì mi o dẹ̀ pè mí ẹ má bínú sir i'm i'm busy gan sir ẹ má bínú i'm so sorry. it's all right maybe kí opportunity ask you for this favour She will mind tí n bá ní kí for àti Lale. Me fún jìnnà lálẹ́. <sighs> mi ò sir because my mom busy. Might <laughs> deceive me. Let's just go for the dinner. That's all I ask. Uh, ẹ jẹ́ kí n schedule mi. I think um, tó bá di your work go mẹ́jọ sí that would be a good time. Yeah. Good. Thank you. You're welcome. Bye, sir. You should learn to treat a woman well. How can you afford to rẹ́fọ̀ta me o. sori tí bá fi ẹnu mi gé obì fún ẹ má jẹ́ o ṣùgbọ́n tí mo bá fi bá ẹ sọ̀rọ̀ ìyẹn gangan ló ń pè ní grab your copies now gbogbo nǹkan tí mò ń bá ẹ sọ ni mo fẹ́ kó gbọ́ o. àmọ́ ṣá aṣọ wo ni mo fẹ́ wọ̀ lọ. <sighs> aṣọ. thank you Saturday. Girl, nigga, nigga, nigga, nigga. ń jó lọ́wọ́ yìí ó ṣe kókó wájú kò ṣe bẹ́ẹ̀. ó wà mọ́ra. sọ yìí kẹjọ máa kó pa pẹ̀lú àbí àbí òláyà yẹn. bí òláyà yẹn òláyà yẹn yóò tẹ̀lé àlá. ẹ tó gbé ẹrẹ jàre ẹ tó gbé ẹrẹ jàre pàtì. wàá máa lọ wàá máa bọ̀ àjọṣe wa bàjẹ́ ìgbà yóò wá rú ìgbà yóò wá rú hmm, ara gbádùn ayé ìlú ìṣe ayé ìlú ìdẹ́rù fún tuntun lọ yìí lọ́wọ́ bẹ́ẹ̀ ń wá um, nǹkan tí ọ̀rẹ́ wa bọ́lá náà fi máa ṣe tí wọ́n ah. because àwòrán tó wù jẹ fún yìí ọ̀rẹ́ ni wá lóòótọ́ ṣùgbọ́n lọ́ọ̀ ní kọ́wọ́ ẹ̀ kò jíjù tiwa lọ bínú ẹ ṣe ń dùn tinuwa náà bá ń dùn inú tiẹ̀ náà ní bàjẹ́ o agboola ò ní rẹ̀yìn láyé agbowó agboola gbàgbé double celebrations today and celebrate ẹ̀ gbóhùn lọ in advance. Yes. hello we are celebrating you as well. kò rere ìwọ gangan ni olóríire ò bá gbá bọ̀bọ̀ ẹ̀ múra rà o tó bá ti lọ jábọ́ tí korokoro ajá bá ti wà lọ́rùn ajá kì í jábọ́ o has ever been a deceptive woman before once tó bá ti ń lọ ń lọ náà tó bá ti jábọ́ lọ́wọ́ ìwọ ló fọ́nbò ò ní jábọ́ lọ́wọ́ ẹ̀ ọmọ yìí má ṣe jó. máa dé ah time ti lọ nà ó wá gbọ́wọ́ ẹ ni jàkùmọ̀ kan kì í rìn sàn bẹ́ẹ̀ lẹni abíire kì í rìn rú mi ò ní kó má lọ ọtí wàá lọ tó bá ti mọ̀ kó fẹ́ dé wàá dẹ̀ tara ṣàṣà wàá dé ó dẹ̀ ti mọ̀ ọ́rọ́ ọmọ ẹ pé tí ò bá rí ẹ kò ní jẹ kò ní sùn àwa ń bá lọ báyìí sí kò sùn kò jẹun kò sí ní tí mi ò ti fi rọ ìwọ ló ń wá. Eh, okay. Okay, okay. Eh, ẹ ó dà mo ti gbọ́ àmọ́ má pẹ́ dé má pẹ́ àwà ń pálọ̀ à ń dúró díẹ̀ ṣó ti gbọ́ má pẹ́. Tẹ̀mílẹ́gùn <laughs> your mommy your mommy come very soon. Àbíkílẹ̀ wí, àjọsọ òyìnbó yìí náà bí. <laughs> gbàgbé òdì gbọ́ yorùbá débi ògbó ibo ní bá gbọ́dọ̀ ní màmá là mọ́ yẹn. ṣé kò sí problem. no sir. okay. are you alright. yeah baby. good. have you a drink. yes. agboola agboowo káwọn sókè fún ẹ o. ìlú ṣe ṣe ní gáràjì yẹn. ìṣòtí ọ̀tá. lọ́wọ́ ẹ̀ o ọlọ́run á ràn lọ́wọ́ ó ṣe gudugudu méje òwú yàyà mẹ́fà gbogbo ọwọ́ ẹ̀ ni mo riri rí gbogbo ẹ̀ ni mo àmọ́ wa gbọ̀ o bí mo ṣe ń rọ́wọ́ ẹ̀ yẹn jẹ́ kí n náà fúnra ara ẹ̀ fẹ́ rí ẹ̀ mi <laughs> wá yọ sí mi màá yìí ṣe ọlọ́run á lè máa gbogbo tó ti wá o wà ní ìmọ̀bẹ̀ tó bá tiẹ̀ tó àwọn ọbẹ̀ náà kì í ṣe pé torí pé ìgbà tán ní èèyàn ni mo ibi tó ti mówó ìgbà tó ò fọ́ lójú afọ́jú ni òmò ibi tó ti mówó wàá mọ̀bẹ̀ ọlọ́run a máa fọ̀pọ̀ rọ́pò ni kò ṣe ọkọ mi ẹ wà ní ìjẹra yín gbé o lágbára ọlọ́run àmì àmì àmì máa jẹ́ àmì ṣe àmì àmì àmì àmì o ṣe o ṣe mo dúpẹ́ o ṣe mo máa retí ẹ ṣùgbọ́n tó bá ń bọ̀ pè mí kémi náà ṣe rẹpẹtẹ dìé kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu náà <laughs> gbogbo nǹkan tí wọ́n ti gbé fún ẹni o ti yà wá bá mi lákọ̀ mo wà bí ìmọ̀. <laughs> Màámi. Mo dáadáa. Màámi. Àdúrà ló ń ṣe fún mi yà. Ẹ dìsáàbẹ̀, ìyá gidi ni yìí, ìyá rẹ̀ rẹ pẹ́ fún mi lágbára mọ́mí ó yá kí tètè máa mọ́ ọmọ yín lọ. ẹ wà ẹ̀wọ̀n mi mo ti wo náà ni pé tó bá fẹ́ máa mọ̀ kí n máa bá yín mú ọmọ yín lọ sókè ní kí n bá tẹ̀ sí ẹ. ìyá ẹ ṣe gan ẹ ṣe ọkùn lọ́nà mẹ́ta ẹ ṣe gan mọ́mí ẹ yẹ kí mi kú lọ gbé báàgì lẹ́ẹ̀kan náà báyìí máa lọ lọ ọkọ ẹ bá dùn ní ọlọ́run pàdé ẹ bá yọ ọdún ọlọ́run pàdé o. gbọ́ o. bò mo receive for mo. àwọn bẹ́tà kò gbọdọ̀ forúkọ ah. bẹ́ẹ̀ o mọ̀ pé lẹ́fù yàtọ̀ sí lẹ́fù ìwọ náà ti pákéjì ara ẹ sí lẹ́fù àgbọ̀lá nìyẹn ah, pákéjì láyé gbọ́ ọ̀rẹ́ mi pákéjì mi dà pọ̀. Ah, ìwọ náà ti fi lọ. How are you? Good morning, sir. Good morning. Uh, manager. Eh? Wọ́n wá wọn ò wá kẹ́ ẹ̀ rárá sá wọn wà lókè wọn wà lọ́fíìsì wọn. bẹ́ẹ̀ ni wọ́n wà lọ́fíìsì. wọ́n wá sá. tó ní kò wá bó de mo rí ọ̀gá ta ni o tó bá ṣe ń sàkí wọn báyìí lọ́sọ̀ọ́ máa sàkí ẹ̀tẹ̀lé wọn wo ó jábọ́ lẹ́nu mi nì mí mo gba tí mo sọ. iṣẹ́ ló ń jábọ́ lọ yẹn tó mọ̀. ṣé bá bọ́ lọ́wọ́ ẹ̀ rí àpè wà ṣe. lẹ́tọ̀ wọ dresses um, mo dẹ̀ ṣì máa wọ̀ ẹ́ lẹ́ni máa wọ̀ ẹ́ lọ́la mo fẹ́ máa wọ̀ ẹ́ every day of my life so I have a right to look at you. Yeah, uh, thank you darling thank you so much. You're welcome. Um, bàbá mi máa ń sọ̀rọ̀ kan bàbá mi á ní ojúlárí kò sẹ́ni tó mọ̀lá ọ̀run yìí nìkan ni kò sẹ́ni tó mójútó ẹ̀. So there is any, i mean egg Okay. Then you tí ì for. if you don't break it Oh, ni mo mọ̀ bóyá ó ti bàjẹ́ àbí The truth about this whole thing is um, I'm a very straightforward person. Kí n business mi, kí n ka newspaper kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígboro election and all of that. then mi ò fẹ́ ṣe mistake because if you jump into a marriage it is obvious that you're to jump out. yes. ìtorí ẹ̀ ni mo ṣe fẹ́ jẹ́ kó sọ gbogbo èyí tó bá jẹ́ òótọ́ fún mi do not hide anything from me I need you to be as straight as possible. Hmm. Baby, you know what? You really have to trust me. You kì í parọ́, kí ni mo fẹ́ Moreover, kò ṣe probably bóyá mo ní any relationship Me, Mi be bímọ Me, mi not nọ́kọ So why should I lie? I don't have to lie. Maybe you have to trust me. Kó lè jẹ́ kí relationship wa kó work. No, no, no, no, no. I trust you. I'm just trying to make things work the way it should work. Okay? okay. So, I love you. I love it too, baby. I love it too. Please have your drink. Oh, o fẹ́ jẹ́ kán wá sàbẹ̀ nínú mọ́tò. mo ní kí n má wá ṣe gégéńgé pẹ̀lú yín ni so tẹ bá true tán yẹ kán máa bá mi bí báyìí ni. <laughs> alábòsí anyway tó bá ti ṣe you can come and join us and let them serve you too. ṣé wàá ọ̀rẹ́ ṣá. ah mo wà okay mo wà okay. Yeah, àbòsí ni o mo ti máa ma ṣe yí kan dé. somebody for any space ti rẹ. <laughs> mami mo ní kí n sọ fún yín ni o mo pàdé ọmọkùnrin kan níbi iṣẹ́ mi ó náwó ó nọlá ó ní gbogbo nǹkan àmọ́ bó ṣe ń ròyìn ibi iṣẹ́ náà mo ṣe báyìí ṣé wá rí mami ẹ̀rù ń bà mí nítorí gbòǹgbò tó gún ni lẹ́sẹ̀ lẹ́lẹ́kìíní mi tún fẹ́ kó gún mi lẹ́sẹ̀ ibi iṣẹ́ yín ló ló ti rí. bẹ́ẹ̀ ni màmí ó eh. máa ń wá lọ́ọ̀jì síbi iṣẹ́ wa ni. ẹ eh, ṣó tiẹ̀ rí ti gbòǹgbò yẹn ẹlẹ́dàá mi ò tiẹ̀ lè jẹ́ ogún ẹlẹ́sẹ̀ lẹ́ẹ̀kejì mọ́ ìwọ ò ní ṣìrìn o ò dẹ̀ ní ṣíléyà bẹ́ẹ̀ ló ò ní ṣìyàn orí ọmọkùnrin náà lówó. Ah, màmí mm. ó ní owó lára àwọn kọ́sítọ́mù wa pàtàkì pàtàkì ni. ó tún lẹ́wà. Ah, màmí ò rẹwà. ṣó wàá rí ìtò wa kàn sí i ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹnu kémi náà san ṣòkòtò mi kí n fún ìjà abiyamọ kí n jáde kí n nọ̀sẹ̀ síta kí n kọ́kọ́ lọ wá wò náà bóyá ọkọ ẹni o bóyá ìyàwó tiẹ̀ náà nìwọ náà o tí bá ti ṣe yẹn tó ti rí bẹ́ẹ̀ ó parí kò sí rẹpẹtẹ àmọ́ èmi mọ̀ pé dídùn lọ́sàn-án oṣù gbàrà ọlọ́run. mi ò ṣe mọ́ mi ò ṣe é ní gbogbo ìgbà tí bá ti ń rí yín bá inú mi máa ń dùn ipò ò ní pa yín fún mi ẹ pẹ́ fún mi lágbára náà ẹ ṣe máa ń mi ẹ ṣe ìgbésẹ̀ gidi ló dá lórí ẹ torí mi ò fẹ́ lùzẹ̀ kó ní pa yín fún mi màámi ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe. ṣe ṣe mọ̀ pé èyí tó ṣe iṣẹ́ oyún ọ̀nà mi mo mi náà mo ti sọ pé mọ́kọ wálé mọ́kọ wálé ó wá ọjọ́ orí ọmọ ẹ̀ wọ́n nílẹ̀ obìnrin kì í pẹ́ ṣú pé èèyàn bá tààrọ tẹnìkan pé àbá ìlú ọkùnrin kan ṣe ṣe mi ò ní ọmọ kan ṣoṣo la máa bí hmm. igi yóò dá yọnu tọ̀hún dá yọnu làmọ̀ tó fẹ́ ṣe é o ọlọ́run dẹ̀ pè bẹ̀ nílé ẹ̀. ẹ ṣe mà ẹ jẹ́ kí mi lọ gbáradì fún ibi iṣẹ́ mà ẹ ṣe ẹ kan má wà dé o. sọ fún ẹ màá máa fi tọ́jú ìyá ẹ̀ tó ń ṣe àárẹ̀ yẹn ó wá fẹ́ kí laptop mi jábọ́ lọ́wọ́ ẹ̀ Yẹmi is that right is that right ó fẹ́ fi bí ṣú mi come here come here Come close to me. abba awusu billah. ta ló ṣe hànsìn ẹgbọ́n náà ká ní ẹnu ẹ fẹ́ jáde agbárí tó ṣe hànsìn ẹ tún gbọ́n náà ta ni olóhùn fẹ́ fire fún tó ṣe hansen. Ah, ah. oh you did you Fúnma am I am I talking to you. You don't have to talk to me before I... Is it any of your business? It is my business if you're doing the right thing, woman. And who are you to tell me what is wrong and what is right? Who are you? Okay, who are you to? Èmi Agboola Èmi Agboola Thomas. Èmi Agboola. Èmi Agboola Thomas. You are an idiot. You are stupid. You must be an animal. You are stupid. Beautiful elepe, ìwọ ṣí olórí olóró olóró you to get out get out get out to you? I am talking to you. Was I talking to you? It doesn't matter. It's yours. If you're doing the wrong thing, I will correct you. Well, who are you to tell me that I'm doing the wrong thing? You are, doing, are doing the wrong thing. Point ah! wrong what is right to me. Beautiful Stupid as you are, o ṣe é pé. Beautiful elépe. Sọ́ọ̀tì ẹ̀ lójú láti ọkọ̀ wọn beautiful. Ojú kí ni? Wọ́n rí furafi. Yémi. Nítorí laptop, èló ló ń ta Get out! fẹ́ pọmọ lọ́mọ. Bẹ́ẹ̀ni lọ sọ́ọ̀. Get out! Get out! girls. walk away. Eh, wọn tàbí ni pé wọn fi omi you wọn fi tú ẹ lẹ́nu gbàtọ bí ẹ máa kọ ẹ ojú mi ni jọ olùsùnmí ló kà sí wá yẹmi ṣé o mọ̀ pé ìwọ ló jẹ́ to ánímà kan máa ta ẹ̀rẹ̀ sí mi ìwọ ló jẹ́ kó máa pass àwọn òwèrè tí wọn ò tó mi bá sọ̀rọ̀ nìkú ni kó máa pass sọ̀ tì mí àbí. ṣé mo kọ́ ni èló lọ́ta látọ̀ tó fẹ́ nọmọ bá torí ẹ̀ èló lọ́ta látọ̀. pàmùrìkì yẹn ṣé mo kọ́ ìwọ ló jẹ́ kí new sars kó máa pass sọ̀ tì mí náà. tí o bá pa orúkọ tó péré ẹ̀yẹ kọ́ ló jẹ́ you should kill her you should kill her go to hell. ẹ ẹ rí kan náà come on get out get out. èló lọ́ta látọ̀ rọ̀bìsì máa ra mẹ́wàá fún ẹ̀ náà manager ti rí ìwé. Mm, so so ó mì we? tèmi ń go, wá bá bá tí n bá wá bá ẹbí báyìí you just keep the book owó nǹkan tẹ̀ tà i'm sorry sir. now ṣé ibi tó rú ìlé ni ó dé níbi tó kọ forty five thousand. bẹ́ẹ̀ni sir ibi tí mo rú gbogbo ẹ jẹ́ forty five thousand sir alẹ́ àná pápátá gbogbo ẹ̀jẹ̀ one eighty. gbogbo ẹ̀jẹ̀ one eighty. are you sure. yes sir. ẹ wá ètò tó fi hàn mánéjà tó jẹ́ kí because èmi kàn ní kí n bẹ́ ń bíbà inú òjijì ní kí n wò bóyá atrocities mọ̀ anything tó bá ti ṣe calculation by mánéjà ńlá ti rí ẹwọ́ yìí wọ́n ò tí ì rí ìwẹ̀ yìí. mi ò tí ì cross check ẹ̀. mo mọ̀ mọ̀ wá bá lójijì bíbà yìí ẹ ẹ eh, máa eh, pè é later. thank you sir. anything tí bá dẹ̀ rí tó rọ̀ mánéjà máa bẹ̀ sọ. okay sir ọmọ tó kọ yóò ẹ̀rọ ní sir ẹ má bínú pé mo wá disturb yẹn bọ́bọ́ tá a gbà sẹ́nu gate Mr. Akin the gate man ọ̀gá ẹ wò wálẹ̀ ti pọ̀ jù tí a bá customer wọ́n máa on like forever kó tó the polo sí gate àwọn customer kan ti ń complain pé a rí pé àwọn oníwàsó tí a wà mọ́ tó bá persist. lọ́dọ̀ pa kò ní fẹ́ǹsì kì í ẹ àkọ́kọ́ náà bolo máa ń wà tí ò bá sí lẹ́nu géètì. tí n bá bí pé bolo ó ní pé jáde wọn pé kí ló kàn mí pé ṣé mo gbà ń sẹ́nu iṣẹ́ ni ipe kóhun tó kémi tó lé òun póun máa lé mi póun máa lọ sílùú àwọn dé. Akin. yes ma. Ah, eh, bolo máa ń wà eh, ní gbogbo àtúnyẹ̀kọ́ wà lẹ́nu géètì bolo máa ń wà kọlọ sànù wa kọlọ gba ọ lọyìn tá a fẹ tí ọfẹ ṣé ẹ rí ọgá wọn kàn sí lẹsùn lẹ́yìn mi lásán èmi ebi sẹ èmi sí ewu tó bá ti dọ̀rọ̀ oníṣẹ́ èmi ebi sẹ mi sí kọlọ gba wa lọ́wọ́ ẹni afẹ tí ọfẹ lọ́wọ́ a àti mọnìjà ní ààyè. ẹ lọ́nà ṣé o gbéṣù mi ni no because nǹkan tó ń employ yẹn fún ni pé kó wà lẹ́nu gate kó dẹ̀ máa kó ṣí gate fún mọ́tò tó ń lọ tó ń bọ̀ so bó ló máa ń wà bó ló máa ń gbà lọ ṣẹ̀rí ọlọ́ọ̀ni olóòlè kò lọ́wọ́ wọn kí n mọ tí lọ́wọ́ wọn àfikún nira bí n kò sí tí mo lè ṣe tó tẹ́ wọn lọ́rùn. manager is it true pé owó nǹkan tó sọ fún mi exaggeration. ọ̀gá ẹ jọ torí ọlọ́run ẹ permit mi láti béèrè lọ́wọ́ bọ̀bọ̀ two questions. go ahead. Mr. Akin yes, ma'am. at about twelve o'clock ní last week Monday ibo lẹ wà. ṣọtàn sẹẹrí nǹkan báyọ̀ ga eh, time tó ń sọ mọ́tò kọ́sọ́mà náà mò ń fọ́ mò ń tún mọ́tò àwọn kọ́sọ́mà wá sí yìí àbí bọ́lẹ̀ bá mi. jọ akin géètì náà ni kò máa ṣọ́ ni àbí mọ́tò náà ni kò fọ́ talk to me. ọ̀gá okay. the second question is ìyẹn ló dùn mí jù apparently cp ti pè wá tẹ́lẹ̀ pé àwọn ń bọ̀ ní hòtẹ́ẹ̀lì wa ìgbà tó máa dé bíi eight o'clock lánàá wọ́n hàn over one hour gate man wa ò sí lẹ́nu gate láti ṣí fún wọn in fact ìgbà tó máa jàjà wọlé he was very angry nígbà tí mo bí bolúwa ó ní kí n má bí òun pé mi ò ní any right láti béèrè question lọ́wọ́ òun wípé ẹ̀yin lẹ gbà òun síṣẹ́ pẹ́yìndẹ̀ lè lè sàkó òun. ìjọ tó lọ lọ as at the time tí cp dé ìwà bolúwa. yóò dà fún yàgá bí mo sì dé àyìn ní eh, ọjọ́ tán sọ mo ṣàlàyé fún wọn mo lo ògùn ìyàgbẹ́ kan mọ́jú rẹ́yìn ń ro mí inú mi wá mọ́ mo ti sú inú mi wá mọ́ wọn ò pé ah, okòó ló fi gbé títa o mo bá ìwọ kìsìnì pé kí àǹtí kíná ti pé kó bá wa tí n fi nu kí n fi ronú bí mo ṣàlàyé fún yín n bá fi ronú o pé ká lè mọ àbí bí mo ṣàlàyé fún pé bẹ́ẹ̀ mọ̀ wá wọ́n fún mi kí n fi ìlànà ronú. láti kitchen wọ́n gbé oúnjẹ kitchen wọ́n sè é wọ́n gbé fún ẹ. Hmm, díẹ̀ náà. ẹ tẹjọ ta ló ṣe fún ẹ nù. Hmm, Ronke ló wà ní dc lánàá sá. sack her make sure pé o sack Ronke yẹn. yes sir. Ah! you. This is the last straw. One more mistake. Okay? Okay, sir, We do that. Ah, ẹ dàpọ̀ ọ̀gá pẹ̀lú mọ̀jẹ̀ kan prepare. Wọ́n sẹ̀ wọ́n sẹ̀ wọ́n kọ̀ wọ́n fẹ́mi tẹ́lọ ló lè sànú mi. N ò tún wọ kísì ni mọ̀. Tó bá gbé ti kísì ni kí kísì ni dúró láàyè rẹ̀ ń wọ kísì ni mọ̀ gà. N ò tún sẹ̀ mọ̀. N dòmí One more mistake. Thank you very much. Get out. sir. Get out. Yes, sir. Thank you, sir. Once she has a good reason for this arithmetic to change okay. Okay, right? sir, I'll give you the report, Thank you. Thank you, sir. Yeah. Uh, site wo site tó gbowó lọ́wọ́ mi láti bí ìjẹta tó sọ fún mi pé ẹ máa bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ ẹ ti fẹ́ parí ẹ ti máa fi délé ni gbogbo wa aluminium everything tó gbà lọ́wọ́ mi tí ẹ̀ẹ́dẹ̀ wá wá síbẹ̀ láti wá ṣiṣẹ́ kọ̀ọ̀kan o tún láyà o tún parọ́ fún mi fún mi olówó àní site i'm at that site now and i met my gate locked what nonsense meet me there right now. sá ẹ má bínú ṣé kò sí problem kankan. Eh, kò sí jàre àwọn contractors tá a gbéṣẹ́ fún ni àgbéṣẹ́ fún ẹ o ti gbowó láti bí ìjẹta tó ló máa ṣe a lot of things níbẹ̀ o dẹ̀ wá ṣe nǹkan kan mo tún débi o tún ń parọ́ pò and the gate is locked ìleta ni kí wọ́n wọ́n tètè parí under one month kí a ṣe wedding tán kí a lè kó síbẹ̀ pẹ̀lú àwọn ìyá yìí ẹ má bínú sá ẹ take it easy ẹ mọ̀rọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ ẹ mọ bó ṣe máa ń ṣe ẹ wò ṣe rí ọlọ́run bá tó kọ́lé fún ìgbín tó fa omi wọnú ẹ̀ òun náà ló kọ́lé fún jàpá tó tún bá dẹ́kìn ẹ̀ ṣe rí ọlọ́run bá tó bá yín bẹ̀rẹ̀ ibi báyìí òun náà ló máa bá yín parí ẹ̀ láyà tàlàfíà láìsí wàhálà kankan nínú ẹ̀mí yá dẹ̀ lọ. amen ẹ mo appreciate you thank you very much right away it's all right. Yeah, baby you need to take it easy ṣe ti gbọ́ ọ̀rọ̀ àwọn oníṣòwò yìí bó ṣe máa ń ṣe nìyẹn. I understand that. Yeah, I'm sorry baby. It's all right, it's all right. I'm just a very straight person. I like things to be done the right way. I know. mo ń bọ̀ láti lè ní táìmù o. irọ́ mo ti dé tẹ́lẹ̀. jójó jẹ́ ń bí ẹ́ ṣé pé bàbá ẹ̀ ló ní iléeṣẹ́ táìmù tó yẹ kó máa bọ̀ ń bíṣẹ́ rè. mi ò mi ò ń pa bíṣẹ́ jẹ mi ò lè ṣe kí n má dé bíṣẹ́ in time mo mọ táìmù tó yẹ kí n dé bíṣẹ́ mo ti dé tipẹ́ mo ṣe one or two things ni. tó èmi ni mò ń parọ́ o kì í wọ uniform mọ́ o ti dàgbà jẹun tó ń wọ uniform ní ti yọ bọ́ọ̀rì ó ń bẹ lọ. uniform mi ò lè ṣe kí n má wọ uniform ìjọ́ tẹ bá rí tí mi ò wọ uniform bóyá pé mo ṣẹ̀ṣẹ̀ dé àbí pé bóyá mo ti ń lọ àbí mo báyọ̀ ṣe duty ni. ẹ jẹ́ tí ẹ̀ máa gbọ́ tí èèyàn mọ́ ti èwo ni tiẹ̀ tí o fẹ́ sọ tí wọ́n ti bọ̀ kí ló tún fẹ́ sọ fún gbogbo èyí tó ti sọ sílẹ̀ tí mi ò tí bọ̀ no kí ni nǹkan tó tún fẹ́ sọ tí o fẹ́ jáde lẹ́nu ẹ̀ tí mi ò tí ì nínú gbogbo nǹkan tó ti sọ látẹ̀kàn because ibẹ̀ yẹn ni mo wà tí mo ti gbọ́ every rubbish gibberish tó ti ń sọ fún manager. ẹ má bínú sá mo try láti explain. ó mọ̀ pé when you disrespect this woman èmi lè disrespect her because èmi lè mi employ òun as a manager here and when you are rude to her you are rude to me. Uh-huh. mi ò the bá boy? Even boss gbogbo yín ṣe behave nìyẹn tẹ́ Tell my ń my tẹ́ wọ́n anyhow you people just do what you like not what I like otherwise I need disrespect And tẹ́ me, employ as a manager that's a mark of insubordination it's rude it's bad. I'm sorry sir. manager tí igi ò bá dá a láàrò tí ò jẹ́ kí iná jó a máa ń ni àwa fi mí sí all right. okay sir. o you go? yes sir. But the man we gbé no no. yẹn Who need kẹ́ ikọ̀ one third síbẹ̀. okay sir. okay sack her. thank you sir. now. thank you sir. Hey, sá ẹjọ sá ẹ má ṣe bẹ́ẹ̀ sá ẹjọ torí Ọlọ́run sá mọ́nìjà ìjọba mi bọ̀ ọ́. kí ló ń bẹ́ mi fún. mọ́nìjà ìjọba mi bọ̀ ọ́. kí ló ń bẹ́ mi fún. ó ti wà too big láti wọ uniform. Mr. Johnson kí ló yẹ tẹ̀ ṣe báyìí náà kí ló yẹ tẹ̀ ṣe báyìí ṣé ẹ mọ̀ wípé àárọ̀ lọ́jà ilẹ̀ ni bí ọba jù ní rọlẹ̀ yóò ní bọ́jà náà look here Mr. Johnson ẹ̀yin lẹ fún mi ní appointment ẹ̀yin left for me ní time ẹ̀dẹ̀ ní kí wá dúró dè yín I've been waiting here since ẹ̀ẹ́dẹ̀ tí débi up till now Hey, wait, ẹjọ nítorí I have other things to do Ma, for you need ní thirty minutes tí ẹ bá ti débi in the next thirty minutes máa kúrò ń bí ni ọ̀rẹ́ mu ti mi ó ní kí thirty minutes. before can you just imagine. don't worry we have to ṣe díẹ̀ sí we'll just go out and then you do a little bit of shopping and then you can go back and just relax myself. Mm, thank you. Thank you. <laughs> yẹmi lápò kẹrìsì tẹ̀yìn nonsense what effrontery eh? hello ah uh, why you hello young lady ṣé o wọ́n tí mò ń ah, why you harassing me. Bono, she hotel to your thing. She cleaner owó tó ń sọ fún ẹ ò tó ẹ ni oh so owó tó ń sọ fún ẹ kò tó ẹ láti fi tọ́jú ara ẹ kò tó ẹ láti fi ra jewelries kò tó ẹ láti fi ra aṣọ sí ara ẹ àbójú kòkòrò ni ẹ ẹ. ẹ ẹ ẹ ẹ ṣé o mọ̀ pé mi ò tún bá ẹ wí o I'm not talking to you ok sórí bí mo ṣe ń wo ẹ̀yìn láti òkè ìyẹn tẹ́rìsì dí aṣọ tó wọ̀ yẹn dé sàlẹ̀ yẹn bàtà tó wọ̀ yẹn máa bọ ní ẹyọ kọ̀ọ̀kan. what. sọ́jà wèrè ni. ṣó sínwín àbójọ́nu mo ní bí mo ṣe ń wù ẹ sórí ojú tí mo dìgí tó là máa bọ́ gbogbo nǹkan tó wà lára ẹ pátápátá láti òkè. títí dé ìsàlẹ̀ máa gbà lọ́wọ́ ẹ̀ oyè oyè máa bọ̀ máa bọ̀ máa bọ̀. ó lé olójú kòkòrò. tẹsẹ̀ tẹsẹ̀ tẹsẹ̀ tẹsẹ̀ o wàá tó mọ̀ ọkọ bíi gọ́gùn bọ́ kí ni kúrò lára ẹ̀ àní mo ní kó bá bọ́ mo ti wá. tẹsẹ̀ lára ẹ̀ ni wá ṣọ́ọ̀ṣì wín o lè ló kọ ẹyọ kan ṣé ẹyọ kan ló kù yìí ni. má bú aṣọ náà. gbọ́ àwọn kìíní fún mi pàwọ́tà fún mi sílíàs lójú kòkòrò ṣọpọ̀ iye tí mo fi ra gbogbo nǹkan tó wọ yẹn tó kàn lọ gbé ara ẹrú yẹn sínú ẹni bọ́ọ̀kì. ó yá ó máa bọ́ bọ́ọ̀kì nílá rẹ̀. Fadé ọ̀rẹ́ onotice pé kankan ṣe Fadé. ìkan ṣe gidi as in ó ní serious problem. Fadé kilo ló what happened. ọ̀rọ̀ pọ̀. pé business woman aláìníròònù aláìláròjinlẹ̀ tó máa ń lọ sọ́tẹ̀ ọ̀wá yẹn ó ló sọ ẹ́ di gbogbo nǹkan tó dà ah àwọn àkùkọ gàgàrà tí wọ́n fẹ́ kí kékeré kọ ládùúrò bó ṣe súnmọ́ wúmà yẹn tó tó yẹ kó fà ẹ́ mọ́ra. ẹ bògbà tó rọ ìṣẹ̀lẹ̀ gbogbo wa ni management jọ lé dànù you better tell her. and that is what i'm telling her. better ọ̀rẹ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀run yàbọ̀ ni o kò ń ṣọ̀rọ̀ ẹnìkan rárá rárá rárá. but kí ni problem ẹ look at you ìwọ lè kó ẹdá tó dá gbogbo wàhálà yìí sílẹ̀ so mi mọ mi wàá mọ reason tó ń ṣe wá ń kàn sọlẹ̀ tó ń bẹ sọ̀rọ̀ because gbogbo aná ọjọ́ dá dúró bíṣẹ́ sọ pé nínú eighteen passengers mọ́tò tó lórí burúkú kan bá ti báyàwó mọ́tò papọ̀ ìkan tó máa fẹ́ tí mọ́tò bá dànù ìkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn so ìwọ gangan bí èèyàn kan ló dá wàhálà sílẹ̀ láàrin wa dẹ́ ṣe bó ní certificate lọ́wọ́ dẹ́ fi wáṣẹ́ káàkiri náà. ọ̀rẹ́ a máa kú náà fún náà ni ṣé ìta bá pariwo látẹ̀ní dọ̀la ìyẹn ò ní kó gbọ́ o. ẹyọ ọ̀rẹ́ mi mo gbà pé mi mo fa gbogbo ilé ṣùgbọ́n tẹ́lẹ̀ bí bá ti mẹ̀bi ẹ̀ mo pẹ́ lórí ìkúnlẹ̀ kò ń ṣe ti bí iṣẹ́ tó ti sàkóa ló dùn mí bí kò ṣe tọ ọmọkùnrin tí mo lù sí lọ́dún mi. ọmọkùnrin wo ló lose look at you kí ló tó sọ fún ma pé you are a single mother. yes kí n tún sọ. bá mi ló ń ti ẹ̀dá rẹ̀ ọ̀rẹ́ kò ṣe àpò ẹ̀ Desmond call to receive láti pati títí ta fi délé ó tún délé tí ọmọ wa wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ó bá ṣeré ó bá sọ̀rọ̀ ó ga o. your problem. yes. èmi ò mọjọ́ tó ti di pé mo ní láti máa gba permission lọ́wọ́ èèyàn kí n tó lo fóònù mi i need to seek your consent before i use my phone problem mi ni pé òun receive call continuously o tún délé tó o tún fọ́mọ wa látẹ̀ńṣọ́ ìtọ́ fẹ́. I know your problem. Let me tell you what your problem is. Because of those ladies that were snapping pictures with me, am I not right? Exactly. Oh. I've spoken your mind. Exactly. ó ń ṣe nǹkan tó ń wọ̀ ẹ́ mo ò sọ̀rọ̀ ó wà pátí ó receive call bó ṣe wọ̀ ẹ́ ó ya picture pẹ̀lú àwọn èèyàn mo ò bínú Boy, i bọ́ please remember you married man. Eh? kò ṣe tó ṣe wọ̀n mọ́ bínú sí náà. o nǹkan burúkú ni pé àwọn èèyàn ní ẹni tán nífẹ̀ẹ́ sí tán náà fẹ́ bá ya fọ́tò èèwọ̀ wo ló wà ń bẹ̀. o fẹ́ sọ rẹ̀ di celebrity náà ló ṣe ń tẹ̀ picture ẹni àwọn àbí tẹ́mi dẹ̀ wà ń patí láyé pé mo ò sí ń patí yẹn o ò fẹ́mi náà lọ díẹ̀ o tún délé òfọmọ náà lọ díẹ̀ it's unfair. problem èèyàn nàìjíríà nìyẹn ibi tọ́rọ̀ yìí ti máa ń sú mi gangan nìyẹn ní amẹ́ríkà gbogbo àwọn celebrities tẹ máa ń rí tán máa ń bá ya fọ́tò ṣé wọn ọ̀nì ọkọ ọ̀nì ìyàwó àbọ̀ ọ̀nà kan lé ni gbogbo àwọn celebrities ni everybody you are free to go and snap pictures with them so kí ló fi yàtọ̀ sí èmi ṣé ìwà jẹ́ problem ẹ. yes get out my friend. I should get, get out. kí ló ń ṣe jáde jọ. yes ma. Hmm. come on get out. let's go please let's faction lórí ẹ̀ lára. ìjẹta ni mo yí o gbé mọ́tò kúrò lọ́dọ̀ mẹkáníìkì. ẹ máa gbà mí mo máa dáràn lẹ́kọ̀ọ́ tí èèyàn ń ra mọ́tò mo wá ra mọ́tò báyìí àbí wọ́n ti wá ń sà sí mi lù wá ni àtijọ́ tí mo ti gbé mọ́tò yìí dé àbá wa ni wàhálà yìí ti dé o omi nìyí omi wà nu mọ́tò yìí ẹ máa gbà mí kẹ́ ẹ. Adémọ́lá. ẹ. náà ń sọ náà kí ló ṣẹlẹ̀ sí mọ́tò ẹ̀. Ah, mọ́tò yìí mọ̀ ti fẹ́ sọ mí dolóbù kúlé kò báyìí o mọ́tò yìí ti fẹ́ kó bá mi o ṣé o rí ìjẹta ni mo sì gbé mọ́tò yìí kúrò lọ́dọ̀ kàsálí o kàsálí olóbùkù mẹkáníìkì yẹn o ti gba gbogbo owó mi tán lẹ́kọ̀ọ́ kò ní dá fún gbogbo àwọn mẹkáníìkì tó wà lẹ́kọ̀ọ́ yìí o. Ah, kò tó yẹn kí ló ṣe. Ah, mo ti ná gbogbo owó àjọ tí mo gba ìjẹta mo gbé mọ́tò yìí kú òun o wo ó ń ṣe omi ń ru omi tún ń ru báyìí ó ru omi òkun lọ ó ṣe overheating. ọ̀dà eating ni ọ̀dà eating ni kò ìsàlẹ̀ ó ń ru ni. nísòrò máa pe máa pe mẹkáníìkì mi sìn. ẹ ló jàre ṣẹ́gun jọ ibo ló wà náà yẹ jọ jọ ń sọ Ọlọ́run tí o lè wá bá mi ní eh, Pedro High Street then láti súnmọ́ ilé mi bẹ̀rẹ̀ yes wá ṣeré so ọ̀rẹ́ mi kan ló dà pé mọ́tò ẹ̀ ń ṣe overheating kó wá bá mi wo nǹkan tó lè ṣe sí jọ. oh beautiful beautiful eh, beautiful mama expect ẹ o ṣe ok o ṣe gan. ẹ ṣé o ti ń bọ̀ àti. ẹ eh, o máa wá so ẹ máa rí ẹ later. Eh, ah ò ní lọ Desmond wo sórí pàtàkì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ under eating yìí ẹ fi ọ̀ndà yìí moto lẹ̀ mọ́tò yìí mo lè fi lẹ̀ ń bí lọ́sẹ̀ méjì eh. sórí ìyàwó rẹ o fẹjọ́ re sùn o ṣòsì rí gbogbo ariwo gba loni gba lọ́la ikusi igbaki ìgbogbo eh, gbogbo mo gbogbo ń gbọ́n gbogbo gba okunrin oh, ni ọ ọkùnrin lemi na ṣó wa ri gbogbo nǹkan tíyàwó re sọ mi ti ife dajo ni o mo fe gbọ́ lẹ́nu ẹbí ti pọ̀ jù lọ́wọ́ rẹ. sọ ìyàwó mi ti wá ó wá ro ẹjọ́ ilé wa ó wá gbèrò fún ẹ. Ah, ẹjọ́ ilé ẹ̀kọ́ gbogbo nǹkan tí mò ń náà ń gbọ́ ni. ní sùúrù ní sùúrù that means you don't have better thing doing with your life tó bá ní nǹkan tó dáa tó ń ṣe pẹ̀lú láìfẹ́ ni o ò ní máa fi etí sílẹ̀ kó máa gbọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ok don't worry i know what to do ok mo mọ nǹkan tí màá ṣe. i know exactly what to do. desmond àmọ́ ah, màá tún dárò báyìí kẹ́ ẹ̀ o mọ́tò tí mo dá response ọ̀lẹ́ à. àǹtí fadé kò tún lọ sóde náà àǹtí fadé mo ní. owó mo là ń tí ẹ lọ ẹ lọ. àǹtí fadé àǹtí fadé rẹ ra tó lè mọ. àǹtí fadé rẹ ra gbélé ló mu tí ń kí ló dé. ẹ wò ẹ jẹ́ sọ fún yín ọkọ mi ti pe o ó dẹ̀ ní ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin ọkọ yín àti ọkọ mi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yín ẹ wò ọkọ mi ó ní kí n sọ fún yín wípé tọkọ yín bá ti dé gẹ́gẹ́ bí ìṣe wọn gbogbo tó bá ń fa ẹ má bá fa wàhálà o hmm, ẹ ní sùúrù ẹ má bá ń fa wàhálà kankan o ṣé ẹ ti gbóhun tó ní kí n sọ fún yín nìyẹn o mo ti sọ fún yín nìyẹn. èmi àti o àjà kò ṣe pé bóyá mo mú fóònù ẹ mo ṣe nǹkan kan àbí mo send message sáwọn girlfriend àbí nǹkan kan kí wàá ní látàárọ̀. ìwọ why to we taken time láti open gate here for me wọ wọn ti sọ bẹ́ẹ̀ náà oh, woman yìí náà ló ń bá dé this irresponsible woman ṣé ìyàwó lé nìwọ yìí. ni wọ́n ń bá ṣe rẹ̀ ẹ́ and madam yìí kí ló fún ẹ ní gods láti máa wá interfere in my own family matters ẹ́ ṣé woman ṣé n tó ń bá ṣe rẹ̀ ni ó dẹ̀ pé rẹ̀ ní housewife tó fi tattoo sọ́wọ́ obìnrin tó ń wọ tattoo sára and you Where do you derive pleasure in discussing our private matters to, a, to an outsider? So, mo ń parọ́ nìyẹn. No, no, no, no. Say it to my face, I'm not lying. Sàn kankan, kí ló dé? Mo ní mo sàn kankan. O tún parọ́ mọ́ mi. Ṣé are you not? Nǹkan nǹkan sórí ẹ̀. Gba tó believe pé mi ò sàn kankan, mo kàn rí wọn tó dédé yọ ni mi ò sẹ́ni tè. O wá ní o wá ní nerves láti máa parọ́ mọ́ mi there's something wrong. idiot èmi idiot. Ha ha ha ha! kí la ti ẹ̀ sọ kí là ń sọ tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí sórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ní mo rí báwì nítorí pé ojú àgbélẹ̀rí a fi lọ́rọ̀ ni tó bá jẹ́ pé o ti sọ fárákùnrin yẹn ipò o ti bímọ rí ni wàhálà yìí ò ní ṣẹlẹ̀ wàhálà yìí ò ní ṣẹlẹ̀ àti pé mi tó ń wò yìí jẹ́ kí n tẹ̀ wá sọ kínní kan fún ẹ ṣé o máa rí bàbá tó bá rí ọkùnrin tó bá gbọ́wọ́ sókè tó bá ń na obìnrin bàbá la ẹranko ni ẹranko la máa bẹ̀rù pé la máa pẹ̀rù àwọn èèyàn bẹ́ẹ̀ àti pé wọ́n ló fa o nítorí pé èmi tó ń wò yìí kí n tó kúrò ilé ọkọ tí mo kọ́kọ́ tí mo bímọ sí tí mo bí ọmọ mẹ́ta sí mo ti bí ọmọ mẹ́ta síbẹ̀ rí àbí mi ò sọ fún ẹ rí mo ti sọ fún ẹ tó bá gbàgbé mo ti bímọ mẹ́ta síbẹ̀ rí ìgbà tí mo dẹ̀ máa kúrò ńbẹ̀ ọkọ tí mo wá fẹ́ gbogbo ẹ̀ ni mo sọ fún kó tó di pé mo wá bí titi ẹ̀ fún kò sí nǹkan tójú òrírí ṣé òun náà lẹ wá ń pọ́n ó yẹ kó ti sọ fún ìwọ gan lèèyàn burúkú tí màá rí bá wí àti pé àwọn ìyá wa tó ń wò yẹn sórí tó ti bírú àwọn abáyé síbì kan tẹ́lẹ̀ rí wọ́n ti experience irú kan báyìí rí bẹ̀ wọ́n bá àwọn ọkọ wọn sọ tí ò dẹ̀ sí wàhálà wàhálà ò ti bẹ̀ yọ ìwọ ló fàájàre àbí ọ̀rẹ́. ẹ wo gbogbo ọ̀rọ̀ tí ìyá dámi sọ pátá òun lè mí support o ẹ wo àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ adòdìdí fún ẹni tó bá fẹ́ gbọ́ ni o ṣé ti gbọ́ àgbìtà aláìwí ló fẹ́ kẹrù ẹ̀ àmọ́rọ́ tèmi sí ni pé ẹ má kẹrù o nítorí pé ibi tí ẹ̀ ń lọ ṣé mo bíbẹ̀ ṣe fẹ́ rí ni ẹ má kẹrù o. ah my ẹnu ọ̀rọ̀ yẹn náà lẹ ṣì wà ní ah, ẹ má wàásù fún náà ẹ filẹ̀ ṣe bí ebele Jonathan ti kúrò ń bẹ àsìkò Buhari làwà bóyá náà fẹ́ fi change ni ó fẹ́ change. ẹ filẹ̀ ńgbà tó bá change tó bá dẹ̀ rí nǹkan tójú ẹ̀ ń wá torí ẹ̀ pa tó lọ dájí rebi ẹ á mọ wọ́zọ̀ ẹ má wàásù fún my dear wo mo ti ń lọ ó dàárọ̀ ọ̀la ṣé your stand kò sí wàhálà ẹ my dear take care ẹ. kí n kọjá changes la wà ẹ bóyá o fẹ́ ṣe changes ni àsìkò buhari la wà changes ìyà burúkú. ẹ pẹ̀lẹ́ sà ojú ọ̀la nìyẹn ṣé wọn náà fi ti ara ẹ gbọ́ àbọ̀ ọ̀rọ̀ là sọ fún ọmọ náà tó bá dénú àṣekèrè. àdójúdí o. mo ń yàyí torí ti ẹni mo ṣe ń jẹyà yìí ìrìn àdá did not stand beside me. ẹ yìí wà níbà kí lẹ́yìn dúró ṣe I thought I said you should get out of this place. mo mọ fẹ́ lọ ibo ló fẹ́ kí n lọ. ṣé mi ló bímọ fún ni. ó wà wíyà ó wà wíyà kí n tó gbọmọ wọlé. ẹ oh, bọ́ oh. ló fẹ́ kí n gbà lọ. Are you deaf? Get out of my house now! You and your daughter out of my house. Desmond, kò tó ṣe sọ mí dà. Kí ló tún kú tó fẹ́ ṣe? Ṣèbí Amẹ́ríkà ìbọn ọlọ́mọ yọ, yọ kókó pa mí. Desmond ọ̀nà ọ̀hún. Olúwa tó lọ níbi ìfọ̀kọ́ tó gbà mí. Wọ́n ti tẹ́ mi lórí má lọ. Ọ̀rẹ́ mo pẹ́ mọ́ ní ọkọ̀ kan fọlọ́ ọlọ́wọ́ dọ́lọ́rin mi ẹsẹ̀. ẹlẹ́dàá ti tìyẹ tó bá ń da ẹlẹ́dàá tèmi máa wù ẹ̀ kò ní sọ̀rọ̀ let me tell you you see in America bàbá oníbàbà kò kí n claim kò kí n make claim ọmọ ọlọ́mọ so I am not the biological father of this girl so right now take this girl to the father get out of my house. ọ̀dẹ̀ sọ yóò accept her ó gbá ni mo ṣe pé pẹ́ ó gbá kò náà ló tó rò fún mi ó ṣàfẹ́ dọ́gbọ́n fẹ́ lé wa lọ ló máa dá ní gbogbo aláyé bẹ́ẹ̀. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ọlọ́run á da ẹlẹ́dàá títí á máa jà ẹlẹ́dàá tèmi á máa wòrán. ẹpẹlẹdà ṣẹlẹdà tèmi ò èmi ò nílẹdà yọ thank you lọ. <gasps> ṣé ti rí ṣe rí ìdí tí mo ṣe ń parọ́ torí pé àwọn ọkùnrin òfóòtọ́ ni mo ṣe ń parọ́. <laughs> but tó bá jẹ́ bó ṣe wá rí náà ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti ní rẹ́kọ̀dì mẹ́ta sílé gbogbo ọkùnrin tí bá dẹ̀ pàdé ni mò ń sọ fún yìí tó máa dúró máa dúró so ìwọ náà kò yẹ kó máa fi ọmọ kó máa deny ọmọ ẹ ìgbà tó ti mí ìtọkùnrin yẹn ó yẹ kó ti sọ fún but tó bá jẹ́ pé èmi lọkùnrin tó parọ́ fún pé ò bímọ rí máa pa ẹ nì ah! tó bá yá wọn láwọn ọkùnrin ò dáa o ṣe é ráyà obìnrin sí wọn lọkùnrin ò dáa clayton parọ́ fún pé ò bímọ rí anyway sọ ìbá ti rí ẹ tí tẹ́mi fúnra ń bá rí máa advice kó pa é dànù ni. pípa báwo wo ọ̀rẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a máa máa bá sọ díẹ̀díẹ̀ náà ni kọ́lọ̀ ń jẹ́ ó gbọ́ ọ̀nà àkúkú jẹ́ kó o gbọ́ ẹ wo fàájì làwa ṣe ń bì báyìí o fàájì làwa ṣe kó rọra mu ọtí kó ṣe fàájì ẹ̀ ká get out. <laughs> Oh. ìwọ ìwọ la ń yáṣọ ó la ń yáṣọ lọ́wọ́ ẹgbẹ́ ẹ wọ́n wá ń lálé ẹ wọ́n ń sọ̀rọ̀ sí ẹ ó wá ń ké bí egbére ń bí òun wá mi lójú bí egbére à òòjọ́ mi o mo bí ẹni òòjọ́ mi o ò dẹ̀ nítẹ̀ lọ́rùn bí mo ṣe wà mo nítẹ̀ lọ́rùn o nǹkan tèmi wọn bá ń tọ́lọ̀ ń ṣe fún mi ó tó mi nítorí pé mo pojú ẹ̀yìn mo rẹ́ni tí mo jù lọ ìwọ ò ní tẹ́ rárá rárá rárá gbogbo ohun tẹ́ni tí ò dẹ̀ ní tẹ́ bá ní báyìí kì í ṣe tiẹ̀ ta ló fi yẹ bàbá ẹ nìyẹn kó tó sílẹ̀ ọlọ́run wò ohun tó bá wà náà ni nǹkan tó bá ní ló máa wọ̀ tó bá wà fi sọ́rùn báyìí àfi bí ipa abímọ ọmọ wa tẹwàtẹwà látọ̀run ni àfi bí ipa abímọ ni kó wà nkàrà déédéé kódà bá a fẹ́ jẹun lé ka bubẹ̀ tí bá bubẹ̀ fún báyìí kí mo kẹ́ ẹran mẹ́rin fún a sọ fún mi pé kí n dá padà nítorí àwọn ọmọ òun ó lè lẹ́yọ kan ti tó òun ó lè ní méjì á lè jẹ́ ayọ̀ ayọ̀ náà la fi ń ṣe títí títí títí tẹ́ fi dìbò dìbò yìí mo wá la ń yaṣọ ń ta onídọ̀tí mi ah fún àṣe o àdéhìrà olè bá ṣe é gbèsè ta. one for little não, one for Lil. Ẹ̀ka sùn wá ṣé não, sí máa ọ̀. Àwọn àlejò kan ló não, níta ló ń bèrè o. Wọ́n lẹ́yìn não, wọ́n ń bèrè. Ṣé o mọ̀ wọ́n não, Rárá mi ò rí. não, ò rí. Bẹ́ẹ̀ ni wọ́n. もで má ṣàǹfààní tó ní comfort àbí kí ló ń jẹ tó ṣojú jù bí tó kú yẹn ọmọ yẹn torí tiwa ló ṣe wá síbi o so já lọ ká lọ bá fàdé rárá lókè. tí màmá bá ẹ sọ ọ̀rọ̀ tó dání o nítorí wípé ọ̀rọ̀ àgbàlagbà ọ̀rọ̀ ńlá ni àti wípé òye ni àgbà máa ń wò sórí èmi ò ní kó má mú ọ̀rọ̀ wọn lò sórí tá a bá tún ní ká wọ other way round Fadera wàá lose Agboola Festus sórí Agboola Festus tó ń wò yẹn hmm, ó rí pé èèyàn ńlá ni èèyàn yìí ni èèyàn ẹlẹgẹ́ndì ah, ah, èèyàn tó posh bẹ́ẹ̀ yẹn tó touche ó rí pé tó bá wá sí hòtẹ́ẹ̀ wa ẹjọ́ pé máa ń wá ó máa ń yan ni ẹjọ́ pé èèyàn máa ń wò tó máa ń mú yan ni ọmọkùnrin tó dúró síbẹ̀ tó rí nǹkan ẹ̀gbin ní ara ẹ̀ ó wá wo gbogbo náà gba wa títí ìwọ ló wá rí mú jáde ah tó yẹ kó kí rẹ kú oríire ó wá ló fẹ́ lọ sọ fún pẹ́pẹ́ sí o ìwọ o ghetto ló ń gbé o. kíláàsì ju kíláàsì lọ lẹ́kì phase one ó yàtọ̀ sábúlẹ̀ gbà kí ló ń ṣe é jára sí lẹ́fù yẹn owó náà máa pákéjì ara ẹ ni òun kì í ṣọmọ olóṣù bó wà pákéjì ara ẹ torí ètò ìbàdí olówó ni owó abẹ́ sí máa sọ ọ̀rọ̀ jàtìjàtì ọmọ ghetto òun pí tí èèyàn mọ wàhálà ẹ̀ ọkùnrin tó bá rí pé o máa liability sóhun lọ́rùn ó máa fẹ́rẹ́ fẹ́ ni ó yẹ pákéjì ara ẹ ó fẹ́ máa lọ ṣe ojú àánú ojú àánú tó ti fọ́ ti pẹ́ nǹkan tó bá ní lọ́wọ́ lọkùnrin gan wò ẹjọ́ máa wà ní same level ṣó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn mo fẹ́ kó gbọ́ nǹkan tí mò ń bá ẹ sọ jọ ọ̀rẹ́ mi fún àǹfààní tiẹ̀ díẹ̀ ní tèmi inú ẹ̀ ṣó mọ̀ ṣùgbọ́n tó rí ire bá kún ẹ̀ ó máa kàn mí mo fẹ́ fúnre ni o máa rò pé nǹkan burúkú mò ń bẹ sọ nǹkan ńlá ni màmá sọ èmi ò tààrọ̀ àgbàdànù o ṣùgbọ́n ká wo ti lẹ́vù tara wa ká jọ máa bára wa sọ̀rọ̀ ṣó ti yẹ ẹ̀jọ́ torí ọlọ́ mo fẹ́ kó mu ṣe ọ̀rẹ́ mi jọ mo fẹ́ kó ro kàn ro tí bá lọ tó sì kó ro ṣé wọ́n pè mí wà ní duty. mo ti gbọ́ nǹkan tó sọ ọ̀rẹ́ mi ò ṣe. ìwọ ló wà ọ̀fù má yẹ kí máníjà yé mi kọ́ má fún mi kú ebi. àbáyé alẹ́ ta. ó ṣe ọ̀rẹ́ mi wọ́n má bínú mi ìbá sìn ó ti rẹ̀ mí ni. yà ó ṣe gan ó dàbọ̀. ẹ má bínú sí mi màámi ìfẹ́ tí mo ní sí Fadéyọ̀wá ló jẹ́ kémi náà wo gbogbo wa tí mo wò yẹn àti wípé mi ò fẹ́ kí Mr. Gbọ́lá bọ́mọ lọ́wọ́ òun ló jẹ́ ká dá gbogbo ọgbọ́n yẹn mo rí i pé wọ́n nífẹ̀ẹ́ òun náà dẹ̀ nífẹ̀ẹ́ òun kán lè jọ fẹ́ra wọn náà ní gbogbo wàhálà tí mò ń ṣe ẹ má bínú sí mi àti wípé èmi ni mo ní kó parọ́ pé kò tí ì bímọ bó tiẹ̀ jẹ́ wípé ẹ̀yin sọ pé kó sọ fún Mr. Gbọ́lá ọmọdé ló ń ṣe wá tàfi hùwà bẹ́ẹ̀. ṣé ìfẹ́ náà ń pè yẹn àbọ́ta ìyẹn ò ń ṣèfẹ́ ọ̀tá tó ní sí ni ìwọ ní kọ́ ọmọ tèmi lọ́ máa jalè tí òṣó lè ràn tèmi ìwọ ti ẹ̀ gbọ́dọ̀ onífẹ̀ẹ́ tó ní sí nítorí kí arákùnrin máa fi ilẹ̀ ṣé ọkùnrin gidi wo ló fẹ́ gbọ́ pé ìyàwó tó ń fẹ́ ń jalè tó máa fẹ́ kò lè fẹ́ kí ló kí ló wà ní oṣù tí ò sí ní ọjọ́ ṣé ilé tèmi yìí sì kò dáa tó láti mú ọkọ wọ̀ pé ah, ọkọ mi rèé o ilé tó wà sí yìí lọ ọmọ kọ wọbẹ̀ tó wá fi ń hàn àwọn òbí wọn àbẹ́mi fúnra ara mi ni mi ò ṣe ni mi ò ṣe rí ni mi ò ṣe júwe fọkọ ni tó jẹ́ pé ọlọ́run òdùn inú ẹ lọ́nlá ṣúgà ẹ̀ náà yìí ń gbé lájà ń gbé físíìjì ẹ nǹkan tí ò yé yín ó pọ̀ ju tó yé yín lọ wá mi ná ṣé ẹ̀yin ò mọ̀ wípé àrùn ní kẹ́ bòun kò ń pa yín kẹ́ wá tún síta kóun fi yín lẹ̀kẹ́ sàn ṣé tó bá jẹ́ yí pé ẹ̀yin tú àṣírí ara yín farakùnrin ah iṣẹ́ tí tó jẹ́ pé ó lè tó ó lè ó lè ó lè wo ohun tó ń ṣe yín náà tó bá fẹ́ ó lè dúró tí ò bá dẹ̀ fẹ́ a máa lọ ẹlòmíì ọlọ́wà dẹ̀ pèsè ẹlòmíì tó dáa wá tó bá jẹ́ pé wọ́n á ń fẹ́ nìyẹn gbogbo ohun tẹ́lẹ̀ ń bọ̀ mọ́ra yìí ó lè ṣe fún yín àbí kí ló wà bẹ́ẹ̀ tí ó tún bẹ ọ̀nà ẹ̀ tún gbọ́mọ pamọ́ fún un ṣé àrùn ọmọ bíbí àrùn ni kí ló wà ní pé mo ti bímọ rí o tí ìfẹ́ bá wà bẹ́ẹ̀ á ní ohun kò sí tó burú bẹ̀ wá bí tòun fún un á dẹ̀ bí fún un bẹ̀rẹ̀ àgàbàǹgebè oríṣiríṣi <clears throat> bàbá mi ọjà àjọkọ báyìí jọ rẹ sọhùn bàbá mi tèmi mà ní kó rò èmi mà ló ń fẹ́ kì máa ṣe àwọn wọ́n ní ọmọ burúkú ṣe é fẹ́ àná burúkú ni ò ṣe é ní tó o bá súnmọ́ mi wàá mọ̀ pé èèyàn dáadáa ni mí bó ṣe wò mí èmi kì í nànà o ọkọ ọmọ mi ọmọ mi ni ìyàwó ọmọ mi ọmọ mi ni ìwọ gangan wàá mọ̀ pé o bẹ èèyàn rẹ pàdé èèyàn dáadáa dẹ̀ ni mí mo fọlọ́hún búra bó ṣe ń wò mí yìí Eh, eh. ó jọ nítorí tọlọ́hún. Eh, mm, ìyá wa ọlọ́run á jẹ́ ẹ̀pẹ́ fún wa. àmì ò bàbá mi. àgbáyé adalẹ kò ní dalẹ̀ bí ìyá gidi bó ṣe máa ń bọmọ ẹ sọ̀rọ̀ náà nìyẹn ṣé ṣe wá rí gbogbo eléyìí tí ẹ wí iná àti tó ṣẹlẹ̀ yìí tẹ́díkìrà ni ìsítì ni fún gbogbo àwọn tó bá tún wo irú àtọmọ yìí wo ṣe wá rí ṣe bọ́ọ̀ ti mọ kì í tẹ́ni ìwà sí ni òun lọ bá àwúrè kódà gan anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìwà ni ọlọ́run bá fi ròyìn ẹ̀ ó ní wà innaka lakala kólókòlá àdìmù ìwọ òjẹun tó ní ìwà dáadáa ṣe wá rí ọ̀gá mi tẹ̀ ń rí iná àwọn simple gan ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá wọn sọ òun làwọn náà ti gbọ́ àwọn náà sì mọ̀ yí pé ọlá tá a rí yẹn tó bá wọ ọlọ́run á fẹ́ lómi tó bá sì wọ ọlọ́run kò ní fẹ́ lómi àwọn náà mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ pé àwọn náà máa ní nǹkan tó fẹ́ bá yín sọ. ọ̀rọ̀ ti yanjú nítorí tó bá jẹ́ pé mo ba lálákìsà tẹ́lẹ̀ náà ni fífẹ́ náà ni tó bá jẹ́ pé mo ba ní ọlọ́rọ̀ náà ni fífẹ́ ni nítorí ìbáṣepọ̀ èmi àti ẹ̀ mo rí i pé ó bára mu the compatibility is there so láláì ní fọ̀rọ̀ gùn fífẹ́ náà ni ó padà já iṣẹ́ ọkọ mi ẹ bára yí kalẹ̀ ẹ bára yí gbó aya ọkọ àkùtà ọkùnrin àbíró obìnrin àbíyè tí màmá bá yí kẹsẹ́ yìí mi báyìí ọmọ alálùbáríkà lọ́rọ̀ ń dẹ̀ bá ṣe wọ́n rọ́lá ànábì mú ọmọ bàbá wa ẹ ṣé bàbá mi ọlọ́run àti. fàdé ra mi fàdé ra mi fàdé ra dá.